gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ yorùbá ni ìyábọ̀ òjó ó mà ti tú àṣírí bí ọ̀rọ̀ ọ̀fẹ́ bó ṣe wọ̀ láàrin òun àti ọkùnrin ọmọ Ìgbò tó jẹ́ pòròmọ́tà àwọn olórin ìyẹn Paul Okoye ẹni tọ́pọ̀ yẹn mọ̀ sí Paul O ẹ̀rọ rántí pé lọ́dún tó kọjá ní ìyábọ̀ òjó ló kọ́kọ́ kéde wípé òun ti rí olólùfẹ́ tuntun lẹ́yìn tó ti kọ́kọ́ sọ pé òun ò ní ní ọkọ mọ́ láyé mọ́ tó sì ní ọmọ Ìgbò ìní ọkọ tó ń fẹ́ fẹ́ nígbà tó yá ni àṣírí tú ipe Paul Ho tó jẹ́ promoter àwọn olórin bíi ìyáyà flavour àtàwọn míì bẹ́ẹ̀ ó ní ọkọ Ìyábọ̀ Òjó tuntun ṣùgbọ́n o tó jẹ́ pé látìgbà náà Ìyábọ̀ Òjó kò máa sọ̀rọ̀ rárá nípa bóun àti Paul Ho bó ṣe pàdé débi pé ọ̀rọ̀ fẹ́ wọ̀ láàrin wọn lẹ́yìn tó ti lérí pé òun kò ní fún ọkùnrin míì láàyè nínú ìgbésí ayé òun mọ́ ìyàn láti ṣègbéyàwó mọ́ ṣá o nínú ọ̀sẹ̀ tá a wáyé ni Ìyábọ̀ Òjó tú àṣírí bó ṣe pàdé Paul Ooo nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Tókẹ́ Mákinwá tóun náà jẹ́ gbajúgbajù òṣèré tíátà elédè òyìnbó Ìyábọ̀ Òjó ni òun kò mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ lè wọ̀ láàrin wọn àti Paul Ooo ó ní orí ẹ̀rọ ayélujára ni ọ̀rọ̀ ìfẹ́ náà ti bẹ̀rẹ̀ ó ní ṣe ni Paul Ooo ló máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóun lórí ẹ̀rọ ayélujára òun ó ní àwọn àtẹ̀jíṣẹ́ tó máa ń wọ orí ẹ̀rọ ayélujára òun pọ̀ tóun kò sì wulẹ̀ dá wọn lóhùn ṣùgbọ́n tó ní àtẹ̀jíṣẹ́ pọ̀nhó ó bẹ̀rẹ̀ sí ni máa wọ léraléra èyí tó jẹ́ kí òun náà bẹ̀rẹ̀ sí ni máa dá lóhùn ó ní nígbà tó yá ènìyàn ó ní káwọn jọ jáde kódà tó ní ó ránṣẹ́ pé òun gbé kóun wá wá síbi ètò orin kan tó ṣàgbékalẹ̀ lórí òkè òkun ṣùgbọ́n tó lóun lóun ò lọ nígbà tó ní ọ̀rọ̀ náà tó ti ń da òun láàmú jù lólóhùn bẹ́ẹ̀ sì ní wádìí ẹni tó ń jẹ́ Paul Ho tó sì ní gbogbo àwọn ọ̀rẹ́ òun nínú iṣẹ́ tíátà àti lágbà múlòdó nàìjíríà ló sọ pé àwọn mọ̀ dáadáa olóhùn bẹ́ẹ̀ sì ní wádìí wípé ṣó ti níyàwó wọn láláwọn ò mọ̀ ṣùgbọ́n àwọn àpò ti bímọ. Ìyábọ̀ Òjó ní ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni ó ní kò tiẹ̀ pẹ́ rárá tí ọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn tó fi wọ́ o tóun sì padà gbà fún òní tó jẹ́ kí ọ̀rọ̀ fẹ́ tètè wọ̀ láàrin àwọn ni pé Paulu lòun kò bí màmá láyè bẹ́ẹ̀ òun náà sì rèé òun náà wà ọ màmá láyé ó lè lóṣù àwọn pọ̀ táwọn fi jọ wà papọ̀ di àsìkò yìí ní báyìí Ìyábọ̀ Òjó ti sọ bó ṣe pàdé Paulu àti bọ́rọ̀ fẹ́ ṣe wọ̀ láàrin wọn tó sì ní ọkùnrin náà dùn nínú àti wípé gbogbo nǹkan tó ń bá fẹ́ ìlú ìṣe fóun